إن زلزلة الساعة شيء عظيم يوم Love ìjà jọ mẹ́wàá tó rẹ̀ ìjà afáwọ̀ tàbí bàbá sọ ìyá ìfọ̀ ọlọ́pọ̀ fàṣírún kọ́dà ìmáàmù ibùkẹ́fẹ́ òdìdí ọjọ́ tó máa ń fi dídà wá àkọ́kọ́ jẹ́ máa àsìkò ó ní àsìkò àtọ́gbà wọ́n kò tẹ̀ gbogbo wa kò ká máa sọ́wọ́ ṣùgbọ́n àsìkò tó èèyàn fi máa wà fún jẹ́ ìgbọ̀lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n ní oṣù gbé aṣoṣù ah, tó gbẹ́lẹ̀ wà láti oṣù lóṣù tí ọlọ́wọ́ bá wọ́n fún fáìn ní kúmi ní you fún parí ọmọ fáfíwọ́sì ó bẹ̀ ó sì ń ṣe ìsìnkú

sọ ọwà èsùnà òdò ọlọ́sùn ọlọ́sùn àsìkò yìí kì í ṣe àṣìkò tó ń bá yẹn lọ sí ọ̀pọ̀. ẹsẹ̀ àsìkò tí yàrá jù yà sí kí ló wá fà á tá a fi sọ bẹ́ẹ̀ adébí wọn sọ̀tọ̀ bọ́ wọn lọ sọ́dọ̀ òní tẹ́ ẹ̀ bá wọn pàtàkì àsìkò yìí láàrin wá ló bẹ́ẹ̀ ẹ máa bọ̀ náà wọn kí bàtà wọn bá a sí àbí fi tẹ́ ẹ mọ kò bàbá mọ ní fúlù bàbá kò ní àfúlà wọn fara ni ó sọ̀rọ̀ nìyí máa ń yẹ àyè láàyè àlàáfíà sọ́ọ́ walam yarji' min dhalika bi Unsur al sẹ́yìn tiẹ̀ ní ẹ̀fẹ́ tó kù sẹ́yìn tó kù ní àdìgé kí ni ojú wọlọ́ wọn ní wàlá kí ẹ hàn kí sẹ́yìn kìlẹ̀ àlẹ́ àlẹ́ yìí kàlẹ́ yìí sí àgbẹ̀ bá ojú wọlọ́ tí wọ́n àgbẹ̀ bí sọ̀rọ̀ pé ẹ bá ojú wọlọ́ wà wọ́n pa wọ́n pa ó ti ju ojú wọlọ́ wà àṣẹ yìí tí wọ́n bá bá ojú wọlọ́ èèyàn kọ́kọ́ kálẹ̀ yàrá rẹ̀ láti ta gbogbo ẹ̀sìn kò sẹ́yìn tó mọ́ òun ẹ̀sìn ìgbésí. gbogbo wa sẹ àwọn méjì méjì ṣùgbọ́n tí wọ́n bá kẹ́lẹ́ bá bá ti rí ìdílé sí sùúrù yìí ló lọ́wọ́ sí torí pé tí èyí gbọ́dọ̀ bá náà àtẹ̀tí ọ̀dà ìlú ọ̀dọ́ àtẹ̀tí ọ̀dà ìlú ọ̀sẹ̀ tí a lè dá ìlú tó sọ ọ̀wọ́ tí ó yà iṣẹ́ tó kù sí náà ẹ̀rọ ọ̀rọ̀ kò sí kò sí. والشرع gbogbo àwọn tí wọ́n gbé gba àbúrò ìwájú ẹ ẹ wò pé ẹ̀yìn àti sọ pé àdìyẹ ìtọ́jú àfáàlà náà nígbà tí ẹ ti mọ́sálásí àbí àṣàlọ́ nínú títẹ̀sí bẹ́ẹ̀ ti sọ ìta ní bọ́ọ̀ sẹ́lẹ̀ ni wọ́n sọ lọ́rùn pàṣọ kò sí ní sọ kò ní sọ ìṣàlọ́ dáadáa àwọn ní nínú ìjọba kìrìsìtì slọ́ọ̀tì gómìnà òun ni chairmanship aláàjì tẹ̀lé tá a bá parí olóòrùn Está no começo, meu àwọn afọwọ́n alẹ́bí sọ́kọ̀ lọ́wọ́ àti sọ́kọ̀ náà ní máa ń fa ọ̀rọ̀ sọ́kọ̀ náà ẹ̀ ń bá sí aláàbò rẹ̀ jọba àbíyí agbọ́dọ̀ tó ní wa wọn téèyàn máa bá wọ̀ ẹ̀ ń bá sí lẹ́nu àwọn wá sí sí lẹ́nu wọ́n sì wọ́n sì wọ́n sì lọ́ra dáná wọ́n lè lórí délẹ̀ ìwọ́n mọ̀ kàyà àwọn fúnfún ní ìfà àbá táwọn ọmọ bẹ́ẹ̀ ẹni tó ń bọ́ aláàbò ló ní sọ nígbà tó fẹ́ sí ọgbọ́n oúnjẹ tí ó yù fún ẹ bá wá lóúnjẹ tí ó mẹ́rin fún ẹ̀ka gbogbo òní lára ẹ kọ́jà pé òun náà gbogbo tó ní òun dáhùn mẹ́ta lọ mùsùlùmí rẹ kò sí tí èsì òun náà gbà náà kò sí ẹ̀ka fún ilé ó tún wá ní ní mẹ́rin tó náà fún ilé lórí ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìfẹ́ tí wò ní ajá kó considera. Qualquer coisa que vier, vamos para cima futebol. Meu chupado, que é do lado. Quatro metros do lado. Ora, ali vai. Ora, lá sai fora. O Islamic se for, vai lá para Não, não vai parar. Porque ele é Não, não vou comprar dele. É que vai ser guerra, guerra. Olha, é difícil. Não tinha tempo de pôr. yóò máa wọ́n fàyè kọ́ dáa ọkọ̀ máa ṣe E ara yìí ìjọ ọ̀dọ́ kó máa O fẹ́ wọn ọ̀fẹ́ gbèsè fún ẹni tó bá jọ wípé kò tí ì tàsìkò rẹ̀ ṣáájú àsìkò tó bá tó ṣe ìwà kò tí ì tàsìkò náà ṣàtọ̀sọ̀ mi lẹ́ẹ̀kọ́ ọ̀rẹ́ bí ọ̀gá tó bá kọ̀ pé ó bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó bá ti kọ́ bẹ̀rẹ̀ fún kọ́ ó ti tàsìkò rẹ̀ òṣìṣẹ́ ìgbòho ìṣẹ́ ìwà náà yóò máa bàbá ọ̀gbìn sẹ́wọ̀n ó ti Kasi wọ́n rẹ̀ nà ní ìdá yóò máa fẹ́ wọn fásọ̀ tó kọ́ bẹ̀ nígbà fifty thousand bá ní ṣé ká lè twenty five ní ọ̀nà ọ̀yà àbọ̀sàlẹ̀ a ní tẹ̀lé ìdílé pé ìdọ́lọ́ tó tó tí wọ́n ti wà lẹ́gbẹ̀ẹ́ kí ìtumọ̀ mọ́tò àmì onímọ̀ láyàtà ó yàgò ṣe ní kò sí kékeré kan tí yóò máa wò báyìí tí yóò máa wáyé tí yóò máa dọ̀ mí nù lápẹ̀rẹ̀ àsìkò tí wọlé báyìí kó wá ti bá dábàá ti bẹ̀rẹ̀ fún àsìkò tí wọlé yìí mo sẹ́wọ́n fi sí gbọ́mọ̀ wọ́n ní ti náà subhanallah wa ìwà lámìlẹ̀ subhanallah wa sẹ́tì ìjọba subhanallah wa ìkànnà àkọ́lé bára òun náà bá alábẹ̀rẹ̀ jùlọ kàkà àti bára ìlànà wa òun náà bá ti ń dá subhanallah dòlíjà láti fi sí kó tó dẹ̀ ní ìkọlù sọ àyẹ̀wò gbogbo ìta wa sọ fẹ̀yìntì lásán láàjì ẹ ń bájá láàjì àdíkìrò àìmọ́gbàkùn tiẹ̀ àtàkìrò àìmọ́gbàkùn tiẹ̀ kò ní bẹ́ẹ̀ yọ mọ̀ áfà yọ bẹ́ẹ̀ dúró tọ́ba ti kí dúró náà yọ mọ̀ náà lọ́jọ́ tó pẹ̀ ẹ́ tọ́jú tó rọ̀ ìrìntàwá àti ọbẹ̀ rẹ̀ ká tó sọ ẹ máa lọ sí àjẹjẹ bá ìṣẹ̀lẹ̀ ìrọ̀ táwọn fẹ́ láti lọ́wọ́ àwọn kí lè láti ibi ìjẹ́ àti bí àti bí èèyàn mẹ́rin láti bí ìjẹ́ àwọn ti bẹ̀rẹ̀ mẹ́gbẹ̀rẹ̀ yóò máa rọ̀ fàyà bí mẹ́gbẹ̀rẹ̀ rẹ̀ lọ àtúrọ̀ ojú ẹ̀ lọ bẹ́ẹ̀ bí ọ̀nà mẹ́fà ẹlẹ́kẹfà lágbọ̀ àpapọ̀ yóò máa rọ̀ fà mẹ́gbẹ̀rẹ̀ àkọ́lápọ̀ ìṣẹ́ ìṣúgbẹ̀rẹ̀ ظهر عصر المغرب ìṣáájú tó bá ti wájú dúró ìjọ kejì òun tàwọn àjọsẹ̀ ní olùwọ́jọ jẹ̀mọ́ra ẹ̀jẹ̀ kìsàrà wà láyé dákọ̀ tó ìbàdàn máa ń yàtọ̀ tí èyí dada sí bẹ̀ ó yẹ kí ọ̀pọ̀ kó ní ìṣẹ̀lọ̀ èèyàn yìí ni wọ́n ti sọ ẹ̀kọ́ náà máa kó ní ìṣẹ̀lọ̀ àsìkò ìjọba ìdáwọ̀ tá a bá jọ ní ráńpọ̀ láàárín ara wa ká dàpọ̀ ẹni tó bá jẹ́ pé ẹnìkan fi di nínú tó sì lè sàtúnkò tó fi bójú ọlọ́run pa kó sàtúnkò ẹ̀ sí ẹ tó ti ń sọ pé à ẹ̀yà wàláì ìyàwó mi ní tó bá nínú ìyá ọ̀rọ̀ kọ́nà ọkọ̀ ọ̀rọ̀ yìí dà náà lọ́rùn ìrànlọ́fẹ́ ní ti bínú ó padà sí ti àti pé èsì àfẹ́fẹ́ máa ń lọ pé àpò ó ti ní ìgbẹ̀sẹ̀ rẹ̀ táìmù tí wọ́n gbà yìí yóò máa wà èmi àti ọmọdà àti òyìnbó àsìkò téèyàn máa ń tá ní ọlọ́run lábára téèyàn máa yí gbogbo kẹtí ìsìn tó yé kí ni mo sì láyé yé sí ti àjọ àwọn ọmọ sí àsìkò ńláwà àwọn ọmọ sọ pé wọn sọ rẹ àti nítòsọ àtẹjọ mọ náà kọlọ tí ó sì wá ní àǹfààní lẹ́yìn àfẹnì olè tó bá ta gbogbo dúkìá tó wá wó wá kù tó lójú ogun tí wọ́n wá pa rẹ̀ àti owó àti dúkìá tí ẹ̀kọ́ ìbádé lórí sí ilé ẹjọ́ òṣù lásìkò ìfọ́nà ló sì ilé ẹjọ́ ti àwọn ọ̀rẹ́ lásìkò ìfọ́nà ló sì ilé ẹjọ́ ti ní ìlú lásìkò ìfọ́nà ló sì ilé ẹjọ́ parí ìjà láàrin méjì lásìkò ló sì ilé ẹjọ́ mọ́ ọmọ fòlà ní ọmọ fòlà kó yòókù yà gbó fòlà tiẹ̀ kọ́kọ́ ní kọ̀kọ́ fà ní pàṣẹ ìgbọ́dọ̀ tó wà tó lọ́nà ní ẹ̀rọ ìwọ̀ gbogbo ẹtí tatẹ́lẹ̀ kò lẹ̀ ní òfò àtẹ́já àwọn àtìbá ìṣòtí kò lọ́wọ́ tàtẹ́já sí pé àbá ní kọ́sọ́bà wà ní àwọn àjẹ́ àwọn àjẹ́ ìṣòro wà ní sáàsá yìí fi àwọn ọ̀gbọ́n àwọn ìṣòro àbílẹ̀ tí ó sọ bàtà ṣùgbọ́n káàkiri kọ́kọ́ bẹ̀rẹ̀ àti owó ìjáde ọ̀dẹ́ ìyọ̀nù ṣe é sábò lẹ́yìn ọ̀dọ́ ọ̀sàmùwà ọ̀hún náà àbúrò náà àsìkò yìí ìyàmú wa owó ẹ̀rọ rẹ̀ ọlọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ wà lè fi jẹ́ ìgbógbó dáadáa káàmú wọ àsìkò ọlọ́wọ́ tó dábọ̀ wà lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dáhùn tó àná ọlọ́dà ṣe wọ́n bẹ́ẹ̀ fún wa gbogbo àwọn tó lé pẹ̀lú pátá sí lọ́dà wa náà yóò di mọ̀ mọ̀ dáadáa gbogbo àwọn tá a jẹ́ bá fa mẹ́jì àṣẹ àjì wa nù tí a mọ̀ sí àjì bẹ̀rẹ̀ sí àjọ àwọn tó kàn ọlọ́dà sọ wọn bẹ́ẹ̀ gbogbo àwọn tó sì lè pé àwọn náà ara ti ìdí àṣẹ àti wọn fi àwọn àṣì lòókù ní kàbá yìí wọn làwọn olùdó mú kiri kọ ní ẹni pé kàbá sọ àwọn àṣì tó wọn sọ ọmọ ẹwọ ìdí àṣẹ orí fún ọ̀rẹ́ mi ó ní kọ ọgbẹ láti gbẹ gbogbo ilé ìgbà tí mo bá àtẹjú láì gbẹ nípa ìparí wọn ìdí àṣẹ àti wọn lójú wọn. ازداد بهن طاعة وجمع في هذه المواسم أمهات العبادات نتقرب بها إلى الله سبحانه وتعالى أحمده وأجزئه وأشكره هذه النعم غاية تضاعفنا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأصلي وأسلم على نبي رحمة للعالمين نبي الرحمة نبي التوبة اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى وسلم والسلم يعتصم كثيرا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وترى كل ذات حق حقا وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام وقد دخل عشر ذي الحجه بيوم من الرحمن مع غروب الشمس ليله امس امه الاسلام بادروا فيهن بالاعمال الصالحه فان الله سبحانه وتعالى فضل هذه الايام وعظم شانها حتى اقسم بهن في قوله تعالى بسم الله الرحمن الرحيم والفجر وليالي العشر قال جل المفسرين لأن المراد بهذه بهذه العشر انما هي ايام عشر ذي الحجه وهذا القول الذي عليه جمهور اهل العلم وكذلك فكر هذا القول العلامه ابن كثير فقال وهو الصحيح وربنا سبحانه وتعالى عظيم ولا يمسك العظيم الا بعظيمه ومن ذلك ان الله سبحانه وتعالى امرنا بالامثال هذه الأيام وقال سبحانه وتعالى ليشهدوا منافعهم ويذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام ويذكروا اسم الله في أيام معلومات قال العلم هذه أيام معلومات أيام عشر ذي الحجة أمة الإسلام لهذه الأيام فضائل جمة ومن ذلكم أن الله سبحانه وتعالى عليهن كما كنت لكم سابقا وكان رسول الله صلى الله عليه وسلم قد بين لاصحابه بل بين لاهل الامه ما لهذه الايام من الفضائل قال الحديث الذي اخرجه البخاري وقال الصحيح وغير كلمه الترمذي وغيره رحمه الله الكريم قال قال رسول الله صلى الله عليه وسلم عن عباس وابي ذلك ما من ايام العمل الصالح فيهن احب الى الله من هذه الايام يعني ايام عشر الهجره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 وأنام الليل في هذه الأيام الفاضلة فأكثروا من الصلوات في هذه الأيام وأكثروا من الصيام في هذه الأيام خصوصا صيام يوم عرفة وهذا الذي جاء من حديث أبي بكر الأنصاري رضي الله عنه والحديث مخرج في الصحيح إمام مسلم فرض رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده وهذا الله صلى الله عليه وسلم واستحب عليهم كثيرا وكذلك اكثروا من ذكر الله خصوصا في هذه الايام كبروا ربكم في الاسواق كبروه في بيوتكم كبروه في مساجدكم والتكبير في هذه الايام منقسم قسمين القسم الاول مطلق وهو ما لا يتقيد بشيء فيبدا هذا من غروب شمس يوم الاول ليوم الحجه الى ايام التشريق الى اخر الى غروب الشمس اليوم الثالث عشر من ذي الحجه والمطلق يبدا ان شاء الله تعالى مع غروب الشمس في يوم عرفه الى اخر ايام التشريق لكل حاج اما الحاج فانه يبدا بتكبيره المقيد بعد يوم النحر هذا الذي تركنا عليه رسول الله صلى الله عليه وسلم وعلى الذي فيه فوز لنا وخير لنا في الدنيا والاخره ونسال الله الذي لا اله ان يوفق الجميع لما يحب ويرضى وان يجعلنا واياه ممن يستمعون القول فيتبعون احسنه اللهم ربنا اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين ودمر اعداء هذا الدين اللهم تبدل عاداتك الدين لن يكون الكفر الذين يقتلون اولياءك ويصدون عن سبيلك اللهم ربنا عليك بالاجمعين اللهم ربنا وحي صفوف المسلمين وادمى شباب المسلمين اللهم وفقنا في هذه الايام للتوبه اللهم وفقنا في هذه الايام للانابه اللهم اجعلنا عبادك المتقين واجعل عبادك المخلصين المخلصين يا ارحم الراحمين ويا اجل الاجلين امتنا وانا اعرفكم سبحانه وتعالى بامره ولا فيه نفسي وثنى بمعرفته وثنى فريقه قال الله سبحانه وتعالى ان الله لا يقوم يصلون على النبي يا ايها الذين امنوا